Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. ṣùgbọ́n ní báyìí àjọ elétò ìdìbò INEC wọ́n ti kéde ẹni tó jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà tuntun tí àwọn èèyàn dìbò yàn fún ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọdún mẹ́rin míì ẹni tí àjọ INEC tí wọ́n kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí òun náà ni sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adélékè tí ó jẹ́ olùdíje abẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ẹni tí ó jẹ́ igbákejì ti ẹni tó gbépò tó ṣe ẹlẹ́ tó ṣe ipò kejì nínú ètò ìdìbò náà tí ó sì jẹ́ gómìnà tó wà ní ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn gómìnà Gbóyèga Oyètọ́lá láti inú ẹgbẹ́ òṣèlú APC tí ẹni tó ṣe ipò kẹta tó sì jẹ́ Labour Party ìyẹn Honourable Lasun Yusuf nígbà tí olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn Omigbọ̀dùn tó ṣe ipò kẹrin nínú nínú ètò ìdìbò náà ní báyìí ohun tó dájú ni pé gómìnà sẹ́nẹ́tọ̀ Nurudeen Adémọ́lá Adeleke òun náà ni yóò mọ̀ tukọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọdún mẹ́rin míì ní lọ́gán tí sáà ti èyí tó wà ńbẹ̀ yìí tó bá ti tẹnubodò ìyẹn gómìnà eh, Adégbóyèga Isiaka Oyètọ́lá tó bá ti tẹnubodò tí ẹni tí ìlú dìbò yàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn báyìí sẹ́nẹ́tọ̀ Nurudeen Adémọ́lá Adélékè tí yóò sì máa gba ọ̀pá ìṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà tuntun tí àwọn aráàlú tí wọ́n dìbò yàn lẹ́yìn tí àjọ INEC tí wọ́n kéde sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adeleke gbogbo nǹkan ń lọ ní ìrọwọ́rọsẹ̀ àwọn èèyàn ń dunnú àwọn aráàlú tí wọ́n dìbò wọ́n ń dunnú bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ń dunnú tí wọ́n sì ń yọ̀ fáyọ̀ tí àwọn aráàlú sì ń dunnú pé ìmọ́lẹ̀ ti padà tàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jẹ́ ká mú wá fún yín bí iye fígọ̀ tí ẹgbẹ́ kọ̀ọ̀kan ní gẹ́gẹ́ bí eléyìí tí àjọ INEC gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn ti sẹ́nitọ́ Adémọ́lá Adélékè ó ní ìbò four hundred and three thousand three hundred and seventy one votes nígbà tí Oyètọ́lá lẹ́gbẹ́ òṣèlú APC tó ní ìbò three hundred and forty five thousand and twenty seven votes nígbà tí Lásun Yusuf lẹ́gbẹ́ òṣèlú Labour Party tó ní ìbò two thousand seven oh nine ẹni tó ṣe ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni Omigbọ̀dàn lẹ́gbẹ́ òṣèlú SDP tó ní ìbò four hundred and seventy seven thousand four hundred and seventy seven thousand votes four seventy no four seventy seven not four hundred four seventy seven four seventy seven four seventy seven vote eh, òun náà ni eh, onígbàdún ní ẹgbẹ́ òṣèlú pdp ẹṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń lọ wá ní kànìyí ojú ò ní tì máa bá ní lọ́wọ́ kan káàkiri àgbáyé nígbàkúgbà lórí Otasansan rédíò TV ìròyìn ògidì ètò tó ń kọ́ni lọ́gbọ́n olówó ọjà rẹ̀ lọ́dọ̀ wa Otasansan rédíò TV on Facebook and YouTube. Thank you, God bless you. Kànnì Otasansan TV náà lẹ ti ń wò wá òun náà ni ẹ ti ń gbọ́ wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ á mọ̀ mú wá fún yín life and direct bí nǹkan bá ṣe ń lọ ní àwọn ìlú kọ̀ọ̀kan ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ bá ní share rẹ̀ ẹ bá ní comment kẹ̀dẹ̀ bá ní like ẹ̀ ẹ̀ kó lè bá a kárí ilé kó lè bá a kárí oko ká lè mọ̀ wípé ẹ̀ ń gbọ́ wa ẹ̀dẹ̀ ń wò wá dáadáa nìkan ni Otasansan TV ẹ ṣé o thank you god bless you.